بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه ومن استنى بسنتهم إلى يوم الشهر خروج الموحدين من النار هذا قسم الله سبحانه وتعالى أترى الكياتيك فعصواتها قال نبي محمد عليه الصلاة والسلام لتسوى بنوري شرح تلتي عن شفاوة المنظومة الحائية àwọn àkọlé orin tó ní ṣe pẹ̀lú ẹni bá jẹ́ olùsìnlọ́run àmọ́ ẹ̀ṣẹ̀ kan sí kejì ó sọ ní ìrònà bó ti jáde sí subhanahu wa ta'ala padà mú wọn jáde kúrò nínú iná náà eléyìí nínú ìgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ó tó sọ ọ̀rọ̀ yìí di akọlé orin náà وقل يخرج الله العظيم بفضله من النار أجسادا من الفحم تطرح على النهر في الفردوس تحيا بمائه فحب بحميل السيل إذ جاء يصفح الإمام رحمه الله تعالى wọ́n ní ìwọ mùsùlùmí òdodo nínú tó yẹ kó gbàgbọ́ nínú gbàgbọ́ rẹ kọ́lá tó ń bá ní ṣe wà ní fáwọn yẹn náà ìpèpè oríire ní torí pé ìpìlẹ̀ wa lọ̀rọ̀ náà kí ni nǹkan náà ó ní bí ọba ọba tóbi jùlọ inú ọlá rẹ̀ tó ní tí ó sì máa ṣe fún múmi ní tó sẹ́kù síbì kan nínú àwọn ìwà ìṣẹ̀ tó kù mínú òdodo èyí tí ẹbọ òsí nínú iṣẹ́ ìjọsìn rẹ̀ kò sì ní ìgbàgbọ́ káfí nǹkan mọ́ta pẹ̀lú ọlọ́run àmúláwọn tó kù sínú àwọn ìṣẹ̀ tó kù ó yẹ́ ìṣẹ̀ ìjìnlẹ́ni àbí imu ni àbí ìmọ̀gbàrìbá ni àbí ẹ̀mí èèyàn gan tọwọ́ rẹ̀ bọ́ lóòtọ́ ni bọ́nà ọba foríjì wọn lóòjú àbìkì yáàmà wọ́n kọ̀ wọn ìnáná nínú ọlọ́run yóò padà mú àwọn ara ìjáde kúrò nínú iná tó ti jó tó ti sun bí èdúdú àmọ́ bí èdú ti ń dúdú tó nù tí ń jẹ́ ìtẹ́kù ìtẹ́kù ìyàbọ̀tẹ́kù ìjì tí wọ́n jó bí ti ń dúdùn lára àwọn ẹrù àwọn tó bá nígbà yóò dúdú nínú náà ṣùgbọ́n nínú ọlọ́run náà fún wa yóò padà mú wọn jáde nínú náà yóò wọn mú wọn lọ bí akérèmọdò kan akérèmọdò náà nínú omi odò yìí òun ni ó ara wọn onye oyi ó yẹ ara wọn wọ́n wà á dàbí pàǹtírí èyí tí àgbàrá odò gbé tẹ́gbẹ̀ odò pàǹtírí tí àgbàrá odò gbé tẹ́gbẹ̀ odò tó já ti pé rúgbìn bẹ lára àwọn pàǹtírí wọ̀nyí á rí pé tómi bá ti kan lára àwọn irúgbìn náà yóò máa sọ

látara odò yìí ni wọ́n ti wẹ̀ tí wọ́n máa wáyé tí wọ́n fi dẹni àlùjànnà padà gẹ́gẹ́ bí a ti sọ síwájú mẹ́sàlá yìí wọ́n náà wọ́n fáwọn pè ní mẹ́sàlá tó lè ìsọ́ọ̀tí min al-muwahhidin lè yàn lóòtọ́ gbogbogbò ti dàrú tó ìkùnmọ́lẹ̀ lórí ọlọ́run lọ

àbí kó máa lọ àdánwò tó bá tẹ̀lẹ̀ sí kó máa lọ mẹ́dà هذا هو الموحد المؤمن irú mùsùlùmí báyìí lẹ́ni tí ń sin ọlọ́run ọba nìkan ṣoṣo o nìkan ló ti gbà ọlọ́run ọba gbọ́ àmọ́ tó dáyé tá a wà yìí ẹni lè kù sí bá ń ṣe jìnnà gbogbo ibi tó bá wù tó bá wù ó kù sí tó bá ti yàtọ̀ sí wa ẹ̀wọ̀ òun náà mọ̀ tó kò dáa kódà ó lè bọ́ kìlọ̀ ń pa rẹ̀ àmọ́ ìjọmọ ẹ̀dẹ́ èèyàn ń lò ńgbà tí ń bẹ láyé òjò ó lù àwọn àpalàpalà tó kù yìí àwọn ìwà tó kù díẹ̀ káàtó yìí fílẹ̀ tí ó bá àmọ́ ẹbọ ni kò sínú ìjọsìn rẹ̀ irú àwọn ìlú wọn pè ní ẹlẹ́rìí tọ́ọ̀tù nílẹ̀ ní wà ṣẹ̀dẹ̀ yìí àwọn olùṣẹ́ lọ́hùn nínú àwọn apilọ́hùn nìkan ṣoṣo àwọn eléyìí tí wọ́n kù sí yẹn tó kéré lẹ́sẹ̀ tẹ́bọ kù sọ́wọ́n ní kìfì níwájú ọlọ́run láàkí na ìmáàna hún náà ìsinú ọba látò níbi ìjọsìn náà ó dínkù irú àwọn tó bá kó sí rúṣe sí báyìí àwọn àpá oníjà ọ̀ṣẹ́ wọ́n ní oríṣiríṣi àwọn ìròyìn tó fi ròyìn wọn wọ́n lè pè wọ́n ní àbírú ẹni bẹ́ẹ̀ ni wọ́n pè ní àlìfáà tó kú alìmọ́kùnrin àbíkẹ́ ní fáàtì kan bí ìmáàlì ó nígbàgbọ́ lóòótọ́ àmọ́ ní àwọn ìwà kò kí ìkà tí ń wò níwà irú ẹni rẹ láì kẹmọ àìlẹ́yìn òkú wọn èsì ìdájọ́ pé kéfèé rí wọn èsì ilé lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé sí ṣàtòlì ìmáàlì ìdálọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n mọ́ fúlápọ̀lì ìmáàlì rẹ̀ sí fárúkùn bẹ́ẹ̀ ìdàrọ̀ kẹ́yìn bí àwọn afọ́wọ́ níta òṣèlú àwọn afọ́wọ́ ní àkídà tí wọ́n bá sọ gbólóhùn yìí wípé tí ṣàtòlì ìmọ̀ wà mútùlá pẹ̀lú ìmọ̀ ìyàtọ̀ bẹ láàrin méjèèjì tí ṣàtòlì ìmọ̀ onílàláàfíà ìgbàgbọ́ ẹni tí ìpìlẹ̀ ìgbàgbọ́ bá ń bẹ lára rẹ̀ adáwọ̀ ìṣòro ìmáà irú ẹni ni ẹlálàáfíà níbi ìgbàgbọ́ ìlálàáfíà yẹn níbi ìgbàgbọ́ tó túmọ̀ sí pé gbàgbọ́ èèyàn pé àwọn tó já sí wípé wọ́n ní mọ́tòlápọ̀ ìmáà àbí wọ́n ní kàmáàrù ìmáà àbí wọ́n ní àlùmáàmù káàmìl torí bí àwọn ẹ̀ ọlọ́run ti sọ wọn kò níbi àwọn àṣìṣe tó ní ṣe pẹ̀lú tọ́lọ̀ bá gbẹ́ra wa bákan àwọn àìmọ̀lá ìkẹ̀ àwọn náà ní wọ́n ní ti ṣájọ ìmá wọ́n tó tó lápó àmọ́ gbogbo ẹ̀dá yòókù tó bá ti yàtọ̀ ọlọ́run gbogbo àwọn ẹ̀dá tó bá ti yàtọ̀ sí àwọn ànábì ọlọ́run أو من الصالحين gbogbo ẹni tó bá jẹ́kù ó lè ṣe ṣe kí ẹ̀dá ní tẹ́ ṣàṣòṣe máa ṣùgbọ́n kó mọ́ ní mú ti dákú láti máa ìmọ̀nà ẹ̀rọ ní àlàáfíà ìlàlàáfíà ìmọ̀nà ẹ̀rọ tí gbogbo orí mẹ́fẹ́fà ìmọ̀nà ẹ̀ ó ti mọ̀ wípé omi tẹ́dà ó bá mu kò ní sàn rẹ̀ ó gbàgbọ́ ló bẹ́ẹ̀ lóòótọ́ ìsì rìn bẹ́ẹ̀ a pàdé ọlọ́run lẹ́yìn ikú ìbìdọ́wò ń bẹnu sáré bẹ gbogbo tí ó ṣẹ̀ ló jẹ́ alìkìyàmà tí kùránù gbéròyìn rẹ̀ wá tí súnnà alẹ́sọ̀lá àti sẹ́lá lórí rẹ̀ wá gbogbo rẹ̀ ló gbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ yẹran kí nípa màláíkà ìgbàgbọ́ rẹ̀ dúró sásásá nípa àwọn òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni kò sì dá ọ̀ṣọ́ ọlọ́run wá ní àbúrá ìndọ̀hùn sí ọ̀tọ̀ ìmáà وقد يكونون محقرين مطلق الإيمان بابا وطن ṣùgbọ́n perfection sí nínú ìgbàgbọ́ wọn completeness sí nínú ìgbàgbọ́ wọn torí bẹ́ẹ̀ kìí tó bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mú mi ní òdodo kò súnmọ́ sí dápò ní máa là ìṣẹlọ́ rẹ̀ yẹn nínú àdáwọn ẹ̀dá yẹn ló wà ó dọ̀bí náà bá ń jẹ́ láti òjò máa ń ṣẹlọ́ yẹn pé á láti wá àti tẹ́jú mi ti gbọ́ wípé wà sí náà dá òun tó ń lábẹ́ tí àwọn àfọ́ òótọ́ àwọn àfọ́ òótọ́ ń sọ nípa wípé gbèrè ò dá ìwà ò dá tí mo ò dá síbẹ̀síbẹ̀ náà ọlọ́run báyìí orí ilé ló wà títí tọ́lọ̀ fi lásìkò rẹ̀ yá ló dá tó bá wọ́n fún wọn yóò forí jìn lẹ́ẹ̀ni ìjẹyà kẹta وذلك بفضله ومنه عليه tó bá ti wo lọ lóòjọ́ alkiyama ajẹ́ níyà lórí ẹ̀ṣẹ̀ tí ó rán padà ìtúmbà rẹ̀ ẹ́ àmọ́kò ní ṣe gbé sínú náà tí ó padà jáde kó nínú náà látàrí ìpẹ̀ tí àwọn ìgbẹ̀ bá ṣe fọ́lọ́run títorí rẹ̀ à ń bọ̀ wá ìṣìfẹ́ àwọn ẹni tí wọ́n ti pẹ̀ lójú àgbìyàmà ó lè ní nínú àwọn èèyàn tí wọ́n wà qualified láti bá ṣe pẹ̀lú wájú ọlọ́run tí wọ́n bá ṣe pẹ̀ tọ́lọ̀ fánà wọ́n wáta aláwà oríjì tó bá jáde fún òun náà tó ti wá já sí pé gbẹ̀yìngbẹ̀yìn yóò bára wájú náà jẹ́nà àdúgbò já sí pé àsìkò tọ́lọ̀ ọba fún fún jìyà rẹ̀ báti kò bá ti tó ní ọlọ́run dáwọ́ ya rẹ̀ dúró fún ọlọ́run ká mọ̀lẹ́jà kó nínú náà kí wọ́n lọ nínú àṣàyà akéré àṣàyà tí ó tí ó wà ولمقدمتهم الصحابة ثم التابعون بعدهم ثم تابعوا تابعيهم ìgbà wo gbogbo àwọn mùsùlùmí àkọ́kọ́ rí láti gbà wá tẹ̀ àtìgbà tí àwọn àwárí jáde àwọn tẹ́kì wọ̀nyí àwọn ló já kí pé bí ìyẹn bá síwájú ọlọ́run

tó bá ti níbi tó kù sí báyìí tó hàn sí wọn yùkàfèrò nàgà tẹkẹrọ ìmọ̀fàkà áwùtà àyínà wọ́n lè ṣe mùsùlùmí náà rẹ̀ pé kó kẹ́rù rẹ̀ kó mùsùlùmí àwọn kọ̀wàlú nìyẹn wọ́n ti ń bẹ̀rẹ̀ ní àwọn tẹ́kì ní ọ̀rọ̀ ti wáyé nípa àwọn oníjẹ́ alìmọ̀rìtàzìlá náà síwájú láwọn tábá tí ń bá bí rúsù yíbọ̀ wá àmọ̀ ìtàzìlà ní lọ́dọ̀ tàwọn o kéése kèfèrí kéése mùsùlùmí ẹwọ̀rọ̀kú kò dá kí ẹ máa fi ọpọlọ ṣe kí ẹ máa ọpọlọ sọ̀rọ̀ ìsìn ẹ̀rẹ́ àmọ́kẹ̀lẹ́ rí kàwárídù ní gbogbo ẹni tó bá wù tó jẹ́ mú mi ní òdodo ní kírun ní gbàwẹ̀ ni tó bá yẹ níbi tó kù sí pẹ́rẹ́ báyìí yóò wọ náà ni yóò sì dóná kò sì ní jáde bẹ̀mọ̀ láyéláyé alìmọ̀rọ̀dájìlá ní lọ́rọ̀ ọ̀ta wọn kìí ṣe kèfèrí àmákèké mùsùlùmí owó wá gbọ́dọ̀fẹ́ tó má ìyẹn láyé nìyẹn báyìí lẹ́mẹ̀rin jìlá kẹ́yìn wọ́n ní láàrin ipò méjì ló wà láàrin ipò pé èyí ṣe mùsùlùmí kìí ṣe kèfèrí àmọ́ wá kú lórí ẹ̀ tí ò bá wá tún bá lóòjọ́ àlùkìyàmọ̀ àwọn náà bá wọn kàwárí ìjọba lórí wípé yóò wọ ní ìsègbèrè sínú náà sẹ́dúkọ́ mọ̀ yàtọ̀ náà ni wọ́n kàwárí ìjọba láyé ń bí kéfèrí ni bó bá fẹ́ wá mọ́ṣáláṣí gan-an nígbà tá a ti mọ̀ pé ń sàgbèrè ẹmẹ́jọ wọ mọ́ṣáláṣí torí kéfèrí ni kàwárí dùn àmọ̀ ìtàsílà ní ah, ẹmọ́ pè ní kéfèrí ẹ̀sìn mọ́ pè ní mùsùlùmí ìdájọ́ káyé mọ́ lọ́dọ̀ àwọn méjèèjì lọ́dọ̀ àwọn kàwárí

ẹni ànù ni wọ́n ẹni ìbàjẹ́ ni wọ́n torí pé wọ́n takò ọ̀rọ̀ ọlọ́run ní Qur'an yaqulu rabbuna subhanahu wa ta'ala inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha láì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gbé dáwúdájú ọlọ́ọ̀bá Allah yóò máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún gbogbo ẹni tó bá wù ṣùgbọ́n kò ní ṣàforíjì ẹ̀ṣẹ̀ fẹ́ni tó bá tẹbọ pẹ̀lú rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́dà bá tẹ̀ tó bá ti kéré síwà ẹbọ Allah subhanahu wa ta'ala yóò ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún tó bá wù àmọ́ ẹni tó bá ti pẹ́ bọ́ ló bá ti rú déwájú ọlọ́run yíò nìkan ìrírí àforíjì níwájú ọlọ́run wọ́n takọ̀ ayà yóò nù kọ̀ọ̀kan ọ̀nà tó ti gbà tako ní pé wọ́n pe ẹni tó jẹ́ mú mi ní òdodo ṣùgbọ́n tó kù síbi àwọn ẹ̀sẹ̀ míì wọ́n pè ní kéfèé láwọn kàwárí àwọn ọmọ ìtẹ́sílà ní kéfèé kéfèé rí bẹ́ẹ̀ ní kéfèé mú mi ní wọ́n tún takọ̀ ayà lórí wípé lóòótọ́ àti yálà ìkíní kejì wọn pẹ̀lú pọ̀ pé wọ́n wọ ilé ẹni ọwọ́ wọn lẹ́ òsì ní jáde nínú náà lè tọ́lọ̀ ní sọ pé tó bá wù wọn náà òun tẹ̀lé forí kì wọ́n kí wọ́n wọ ní rárá wọn náà náà wọ́n lè náà ṣùgbọ́n ó padà fi wọn hàn sí wọn wọ́n padà mú wọn jáde kó òun náà àti ibi tí ikọ̀ àti ikọ̀ kejì ìjọ méjèèjì yìí wọ́n ti kó bákanáà hadith òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi sallam nígbà tó bá ju ojú ọlọ́mọ òjò olójú àkìyàmà tí mú mi ní tó kú lórí tawhid àmọ́ tí àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó kù ti mú dárú ẹwọ bí kájẹ pípọ̀ wọn ní kò tó ṣe ibi ẹ̀ṣẹ̀ ń kọ́ wọn ní àà gbogbo nǹkan ẹ̀yàn pé ní ẹ̀nà ìmọ́mọ́ kò ríwà burú kan láìdájọ́ ìwò wọn ó ti wá wò wípé káì kò sí ìgbà tó kú fún ọmọdé nìyí ọlọ́run máa sọ fún ọmọdé ẹjọ́ wípé ìntọ́lẹ̀ ìrẹ́ mọ́lápù yìí mọ́lápù tọ́lọ̀ fi sọ́lá ìjẹ́ nìyí فمن كان في أدنى أدنى أدنى من مثقال حبة خردل من إيمان فأخرجه من النار نسوء نسوء gbogbo ẹni yóò wù tó bá tẹ́lú pé àpapà rí ló ní kékeré ìgbàgbọ́ tó kéré bí ọmọ náà gbé ti kéré tó lẹ́yìn rẹ̀ nínú ọkàn rẹ̀ mú jáde kó nù náà kó lè bà jẹ́ náà lọ́mọ orun lè náà gbogbo tí a bá ti rí ìpé lẹ́mìí rẹ̀ ó ti wò kéré tó ní gbàgbọ́ ìbẹ̀lẹ́mìí rẹ̀ àmáhùn ìwà ìṣẹ̀ tó wù tó kéré sí wa ẹ̀bọ̀ yìí tó sọ́dẹ̀rò náà gbogbo àwọn níbẹ̀ ẹkùn nínú ní bàbá tó wọ hadith Abu Sa'id al-Khudri radiyallahu anhu tó fi ṣe ọlọ́run àdéhùn láti ọ̀sẹ̀ láàmú gbogbo ẹni tó bá rí ibi tí wọ́n bá ti ń wà tí ò dáa kó kọ́ pẹ̀lú tó bá lágbára kò sí nípò kò sí nípò aláṣẹ tó lè pàṣẹ wàá wípé ẹ̀ṣù wá rú ilẹ̀ ó yẹ kó lágbára tó sọ lẹ́nu ẹmọ́jà wúwa báyìí náà gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń wúwa báyìí nínú tọ́lọ̀ sí wà ní Kùránì wọ́n padà jẹ́ ní ìgbé ní ọlọ́pàá fi ní tí wọ́n kẹ́yìn ní ẹjá já wọ́n díwà ẹbọ ẹjá díwà kèfèrí ilẹ̀ ìwà ṣìnà òyọmọ ìyẹ́ mùsùlùmí ìwà àgbáyẹ̀wò tó yẹ mùsùlùmí ó yẹ kó lè fẹnu sọ anábì wa ní káwá nígbàgbọ́ náà tó òtún lè fẹnu sọ ó gbọ́dọ̀ lè fi ọkàn rẹ sọ wà ilẹ̀ mi lè tọ́jú ìbàdàn pọ́lùmí wà dáàrí kẹ fi wá sí rẹ̀ ṣàlàyé tí ò dá fáwọn èèyàn

amụma tó ń dunú sí ìjọ tí ó dá sínú rẹ̀ dùn mọ́ tí ó dá sí lọ láwùjọ in tí ó dá sí lọ lórílẹ̀-èdè in tí ó dá tó lè púpọ̀ lọ láàrin mọ̀lẹ́bí sínú rẹ̀ tó bá wọn gbárùkù jẹ́ irú ẹni yẹn ló ní ọ̀nà tí ó dá ló ti dára wájọ ọlọ́run òun ló sì ní wàhálà jẹjọ torí pé inú rẹ̀ dùn mọ́ abúlé táwọn ṣe lórí ìgbà àdéhù náà ọ̀rọ̀ ká máa ń jára ìran yìí láwùjọ mùsùlùmí ilẹ̀ yorùbá wọn ní gbogbo ẹni tó bá ti sọ láìláha ìlọ̀mọ́ tó kò ní wọn láyéláyé ara ò ọ̀rọ̀ yẹn níjà láyé ọ̀rọ̀ yẹn ti kí ni ó níjà láyé ó tó rí sí nǹkan bí mẹ́wàá ju mẹ́wàá lọ

wọ́n ti pa rẹ̀ wọ́n sì gún lókọ̀ sílá ṣùgbọ́n orí tí ń sì kan mẹ́wàá kan ní ń bẹ bí mùsùlùmí ò bá gbọ́ yé dáadáa ó lè sọ ìsìláàmù rẹ̀ sínú odò òkun kó gbé lọ kódà bẹ́ẹ̀ yẹn kírun kódà bẹ́ẹ̀ yẹn gbáwẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ hajj bẹ́ẹ̀ yẹn zaka lóòjọ́ àlùkìyàmù àfà mọ́ sí pé lọ́mọlẹ́yìn padà rẹ̀ ọmọlẹ́yìn kọ̀ọ̀rọ̀ Abu Talib abuja. àwọn kàrìnkàrìn ọ̀tá ọ̀dọ̀ lórí rẹ̀ kúmọ̀ sí pé láàárín wọn lẹ́lẹ̀ yóò dìde ọlọ́run yẹ kọ́ ìgbà tí ó já sí bẹ́ẹ̀ ìdá ìlúkà torí bẹ́ẹ̀ mùsùlùmí èyí gbọ́dọ̀ wà very very conversant lẹ́sìn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń kẹ́kọ̀ọ́ nípa òwò tó ń ṣe pé kí n tó lè leave the shortage níbi òwò yìí kí ni tó lè maximize the profit fún ẹ sọ pé àwọn èèyàn gba seminar lé lórí <laughs> wọ́n ṣe workshop lé lórí táwọn bísíǹsì kan to bá strategize marketing channels there ní tí ó wọlé fún ẹ pàánọ́ọ̀nì tó bá ṣe léyìí strategy lè wọlé tó bá ṣe léyìí ó rí profit bẹ́ẹ̀ ló jẹ́ kí mùsùlùmí máa lọ sẹ́mílá lóòrèkóòrè kó máa ń gba lẹ́kṣọ̀ lóòrèkóòrè nípa tó bá lè ba ìgbàgbọ́ rẹ̀ jẹ́ wájú ọlọ́run torí wọn mọ́ ọlọ́run já dànù ọlọ́run já ṣe lásán ọ̀rọ̀ èèyàn lè padà já sí tí mọ́ni ò bá sí nínú ìrùn tó ń kí mùsùlùmí tó bá ń ṣe la ilaha illallah tí ò gbé tààrà rẹ̀ kọjá mọ́ṣálásí mùsùlùmí tó bá ń ṣe la ilaha illallah tí ò sínú ẹgbẹ́ òkùnkùn mùsùlùmí tó bá ń ṣe la ilaha illallah tí èso pàró mùsùlùmí tó bá ń ṣe la ilaha illallah tí èlò gbé kúdè mùsùlùmí tó bá ń ṣe la ilaha illallah tí èyí ẹlẹ́wò tí èdè ojú wọlé musulmi tó bá ń ṣe a ilaha illallah tí ò sí àjìmọ́lẹ̀ nínú ṣọ́ọ̀bù rẹ̀ kò sí àjìmọ́lẹ̀ nínú ilé tí ń gbé musulmi tí ń ṣe la ilaha illallah sí pé kí wàhálà kan bá tẹ̀ tó di wípé lẹ́rù ajá ó farabalẹ̀ ìfarabalẹ̀ tó gbé àké àké gbóná wọn fi tẹ́lò nílá torí kí ni tó lórí kò mọ́kù iná sàláwà ló parí sàláwà mú gbogbo ọ̀rọ̀ ọmọ yìí bó ló ti àárí wọ́n ti ní ìlẹ̀kẹ́ ọmọkùnrin sọmọrí àdúgbò ọmọkùnrin ó ti sọ mí lọkùnrin mẹ́ta tí ó pẹ̀lú gbogbo bléèdì tí wọ́n dá sí nílá kéèyàn kí àtúnbà àtọ́ mùsùlùmí kó tún wọlé kó tún mọ́ sí kó kó kó kó sínú wo ó bẹ́sẹ̀ èèyàn jẹ́ o kẹsẹ̀ kó dín kù ó bà jẹ́ nìyẹn yẹn ẹ̀sìn mọ́ fẹ́ ìmọ̀ sẹ́ni máa ń rìn sí irú ẹ̀ ọlọ́run yóò wá jù báyìí lọ mùmìnì tí bá ń kùsùn bá ti la ilaha illallah tí ò sí ẹbọ nínú gbàgbọ́ ẹ̀ kò sí ẹbọ nínú ìjọsẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló já sí wípé lóòjọ́ àlùkìyàmà àwọn yòówù àti tó bá kù sí tó bá wọ ọlọ́run ó lè forí di gan bàbàdáyà fún wọn náà ó bá tún wọ ọlọ́run nígbà kejì náà ó lè rí yà ara jẹ ṣùgbọ́n kò ní ti sínú náà àlàyé tágbọ̀rọ̀ gbọ́ yé nínú ìlú káàkiri wọ́n kírun lóòótọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ wọn ò yàtọ̀ sí ìgbàgbọ́ tí wọ́n bá wàrọ̀ mọ̀ bọ́n yìí tà tó wòrò ọ̀kan báyìí kọ́nà tó bímẹ̀ àti ináyọ̀ tàláfíà kárí máa ní òròrò káfi gbà kárí gbàgbọ́ òròrò káfi gbà nínú àwọ̀rọ̀ mọ̀ àwọn ìlànà lọ ní wọ́n wọ́n se tó lè tó lè tí ń dáwẹ̀ jẹ́ nínú àti mùsùlùmí ó ní àlákàlà ní ní ọmọ mi ní ìyàwó mi ní nínú ọkọ mi ní fàfíìrù ìlọ̀mọ́ ọ̀dọ́dọ́ ní ẹjá padà sí o alìfìrọ́rù min Allahi ahabbu ilayhi min alìfìrọ́rù ila ghayrihi kíyàn sá pàlàpàlàpàlà gbogbo bá ti rí ṣe ọ́ tó fi lọ èèyàn tó rò ó jẹ́ mùsùlùmí òdodo tó ní mú ọdé bí kan pà ṣẹ́wà tí wọ́n sì fún wa mú ní àwọn lágbára àtọ̀ olùpẹ́ nígbà àwọn fún ilé nígbà ti jẹ́ gbọ́gbọ́ nílé nẹ́bílà rẹ̀ dà àdúrà rẹ̀ dà حسبي الله ونعم الوكيل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين gbogbo àwọn nǹkan tá à ń gbìyànjú bá fi ń pè ọlọ́run wọn ò dá rẹ lóhùn kò rẹ lórí fún tọ́ra rẹ díẹ̀ jù yóò ní àdúrà náà ní àmì rúgbóná ní àlùwàlá rẹ ìwọ lè rúgbóná ní àlùwàlá ní ọ̀sánù ṣe rúgbóná pàápàá tí ò bá sómi ìlé àlùwàlá àlùwàlá tí à ń ṣe lára ìfẹ́ àdítàlì ṣe lára ajé gbogbo tó bá ń jáde lójú ilẹ̀ tó bá ti mọ́ ó lè jára àpáta àlùsí àlùwàlá lára ẹ̀fà àbáwò ìhìn kúrò kò rọ̀ sí àdúrà kan tí wọ́n rọ̀ fún ọ tí wọ́n á ní dandan gbọ̀n bó bá sinafila rẹ̀ tó tó ní dandan gbọ̀n oyè lákàtúkọ̀rọ̀ ṣeré

díbídí àgbébájì lágbára bá ń wọlé ní ìfà kèfèrí náà lọ́wọ́ ní ìfàwà ẹbọ lọ́wọ́ ní ọ̀nà àbáyọ mùsùlùmí islam kó tẹ̀sìn rẹ nílànà agbójíṣẹ́ ọlọ́run bá ti ṣe àlàyé rẹ̀ wa sallallahu alaihi wa alihi wa sallam ṣe ìsìláàmù rẹ Ali gbogbo àwọn sàhábà tún lálá láwọn ẹni àwọn ẹni àpọ́lẹ́wájú ọlọ́run bí tí wọ́n gbẹ́tẹ̀ ìwọ náà gbẹ́sẹ̀ ti ẹ kábẹ̀ nínú àdúrà rẹ ni nínú sàárà ṣe rẹ ni nínú ìgbàwẹ̀ rẹ ni fẹ̀sìn jọ tí wọ́n fẹ̀sìn lépa tí wọ́n wà á fari na mínú lámà ilhaku bihi táàtì gbàgbọ́ wá jọ tí wọ́n táàtì wá wá jọ tí wọ́n táàtì tẹ́sí wá jọ tí wọ́n irú àtúntọ́mọ̀ ọba wò tí wọ́n nì yóò wò tàwa náà ká tó síra kó láyé rí bàbá tó padà sọ́dọ̀ rẹ̀ náà lẹ́nu mùkọ́mù kọ́dà afúláhù wà náà jàfò wọ́n ti jèrè wọ́n ti là á ti sọ̀rọ̀ nípa àwọn ọlá tí ń bẹ fún wọn àwọn ìdí ń bẹ fún wọn àwọn ìgbéga tí ń bẹ fún wọn jọ ọlọ́nkọjá nínú àwọn ìdúró sọ̀rọ̀ tí náà torí ẹ̀ mùsùlùmí ọlọ́run la ẹ̀mí àti wọ kúrò nínú ìyà ayé kó ń bu wáṣẹ̀ sínú sàárì kó sì làákò ní ìyọ̀jú ìjà kìyàmù àwọn ẹni wọ̀nyí nígbàtí ọlọ́run subhanahu ṣàyà bó ti wá ní sọ Bukhari ní àrísà yìí Muslim ìgbà tí wọ́n bá ń wẹ̀ wọ́n nì gbogbo oríkèríkè ara wọn yóò wá sọ síta padà tó gbẹ̀ ló ti sun tẹ́lẹ̀ ọwọ́ sọ ẹsẹ̀ sọ gbogbo oríkèríkè ara sọ orí túnmọ̀ wípé kàhábì hàmìlì sáyìlì ìzùkọ́rí yọ́pùfàhù tí a lè bá mọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n sọ ní ẹsẹ̀ orí wọn yìí wọ́n fi wọ́n pé pàǹtírí tágbàrá gbá sẹ́gbẹ̀ odò àbí tó gbá sẹ́gbẹ̀ ojú ọ̀nà ẹni wọ́n tó bá tó stéèjì kan àwọn tó bá jẹ bí irúgbìn lára pàǹtírí yẹn wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ bí ẹ̀gúsí bí àgbàdo wọ́n máa sọ ó dàbẹ̀ bá tọ́jú rẹ̀ gẹ́ ó lè padà sí sẹ́mà bẹ́ẹ̀ ara wọn ló ti tó ìgbà tó bá kó kó náà gba tí wọ́n wẹ̀ nínú odò yìí gbogbo oríkèríkè ara wọn bí wọ́n sọ kẹ anna haya bígbà tó omi akérèmọ́dò yẹn wọn ló wá rí ìtọ́ láti sára wọn padà ní orí wáyà kan ọlọ́pàá wọn ọgbà ìjọ́nà ọlọ́run sàmúlé ọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ni bá títí tí òun rẹ̀ ògbé lọ wípé tọ́lọ̀ ń sọ òdodo ní tó ní ta ń débẹ̀ rí tó padà táàmù kó tọ́ ni yóò bá jẹ́ kó kú lórí bẹ́ẹ̀ tàbí ọlọ́run kò ní ṣe àwọn ti ń náà ẹ̀yìn ìrónú jahannama nígbà kan rí ló fi já pé ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ni tẹ́jà olóòrùn náà ọlọ́dá fún ìjà bá wọn wọ̀ ọlọ́mọjà bá wọn wọ̀ ọjà bá wọn débẹ̀ ìwọ náà wo tayé rí náà orí parí primary school bí a nílẹ̀ ṣòkò tó ń bí ní ìgbà tó ń rówó ìlú àtúnjáde tàìjáde tó ti wò ó tó òbí náà rówó tọ́ wọ́n tún gẹ́gẹ́ lọ ẹ̀kọ́sẹ́ atúnkọ́sẹ́ tẹ́kù fídọ́mù sówó oníṣẹ́ ó bá mú fata dúdú mú gbá ń lo owó lọ wọ́pọ̀ gáàrí a rí omi ara ẹ̀kọ́ anímìkì ìyà nínú bẹ́ẹ̀ rẹ̀ mú ìgbàdé bá wọ́n fi omi ara ìpọ̀ ìjẹ olóṣìlú bí ní ẹ̀bẹ̀ kí ní kẹló e kọ́ sọ́nù lára rẹ̀ tí ò sí mọ́ tó fi omi ìpọ̀ gẹ́gẹ́ bí míkì crowning léyàn bí sọ́lá kódà ò ti lè bá lára mọ́ pé kò ló jẹ́ nílé kò jọ ti àmọ́jọ́ ń báyìí lè darí ọ̀rọ̀ sọ́dọ̀ rẹ̀ báyìí wà mọ̀ ah, tó bá jẹ́ ìgbádùn ọ̀sẹ̀ kan nínú ìfẹ́ nínú wà lùbáríkà nínú ọ̀rọ̀ wọn subhanallah àti báyìí olùfẹ́ náà dá lára tó ìgbà inú tó mọ rírí ìyà tó jẹ sẹ́yìn rẹ̀ ó ti lágbára tó ó rí pé ìdí ẹ̀ntí àbájẹ bá sáyé lọ́jọ́ olówó tó ń tẹ̀ láì gbà mí ìlú orílẹ̀ èdè ọjọ́ méjì jọ mẹ́ta olóòmọ́sọ bí i jọ mẹ́ta ó jẹ́ bàbá irú oyin síbù làwọn sójà wá ní olówó mọ̀ jẹ́ bí ìyà tó bá tó òun náà ti jẹ yàrí akàfi ní sàpẹrẹ káyé ni ìyá ọlọ́run da ìkẹrẹ là ọlọ́run gbogbo ọ̀nà tí ọlọ́run máa ń jẹ ìyá rẹ̀ sí èèyàn ọlọ́dà fún ọjọ́ sí wa gbogbo ọ̀nà tí ọlọ́run máa ń bá ìyá láyé gbàgbọ́ ìkẹ́ nínú iṣẹ́ ìjọsìn ìkẹ́ ìwárí ìkẹ́ àlàáfíà ìkẹ́ iṣẹ́ eré ìkẹ́ ẹ̀tàkù ìkẹ́ làákàyè wọ́n náà bá jogún rẹ̀ fún wa náà ábìtàn wọn lọ́nà náà lọ́nà dábùn fún wa ìtò tẹ̀lé alàyé lè ṣàfá ẹ̀kùn nàbí ọmọ ọ̀pọ̀ àrẹ́ ìwà láàrin ìsìnkú ànábì اتباع النبي محمد صلى الله عليه واله وسلم الامام رحمه الله تعالى وصار به وكا وني وان رسول الله للخلق شافع وان عذاب القبر بالحق مرتاح وإن رسول الله للخلق شافعين وإن عذاب القبر بالحق موضح wọ́n lò jíṣẹ́ ọlọ́run alẹ́sọ́láàdì sẹ́lẹ̀ ọlọ́run bá gbé kalẹ̀ kó máa jẹ́ ṣàfihàn kó máa jẹ́ kí ni ṣàfihàn olùsìfẹ́ fún gbogbo ẹ̀dá òjíṣẹ́ bá subhanahu wa ta'ala ọlọ́run bá gbé kalẹ̀ kó máa ń jẹ́ olùsíkẹ̀ fáwọn ẹ̀dá gẹ́gẹ́ bó ti já sí pé ìyanu sàárè pẹ̀lú òótọ́ pẹ̀lú òdodo ọ̀rọ̀ rẹ̀ máa hàn kò sí èméjì níbi wípé yàmbẹ̀nu sàárè jẹ́mà mùsùlùmí ilé ìdáwọ̀sà ṣe nínú Qur'an nínú àwọn sunan òjíṣẹ́ ọlọ́run tó ní àlàáfíà orin ilẹ̀ pé yàmbẹ̀nu sàárè jẹ́mà mùsùlùmí tó bá rí bẹ́ẹ̀ ẹni tí yà bá jẹ́nu sàárè àpẹẹrẹ pé yà náà jẹjẹ ló jáde kìyàmà ibi ìjìyà yìí ọmọ ìjẹ́yìn bùkátà púpọ̀ tí tí ń jẹ́ pípẹ̀ náà Muhammad sallallahu ibe wasallam kódà ní ibi yẹn jẹ́ ní ìjẹ́ náà láti wọ́n láti jẹ́ náà abùkátà kò tí ń jẹ́ pípẹ̀ náà Muhammad هي الوساطة في قضاء الحوائج عند من هي عنده الشفاعة تكون عند الله وتكون عند الناس والشفاعة عند الله تختلف عن الشفاعة عند الناس الناس تشفع لك تشفع عندهم ولو لم يأذنوا لك وأما الله جل وعلا فلا أحد يشفع عنده إلا بإذنه ìsìfẹ́ òun ni kíyàn jẹ́ lágàta láàrin èèyàn méjì ẹni ló tẹ́ tó kù díẹ̀ káàtò ẹ tó tẹ́ tó kù díẹ̀ káàtò mú rí ló wá ń bẹ láàrin àwọn méjèèjì ó wá ń síbẹ̀ lọ́dọ̀ ẹni tí wọ́n ṣẹ̀ fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ àbí ẹni ní bùkátà sí nǹkan nǹkan yìí ti ń bẹ lọ́dọ̀ èèyàn kan wọ́n wá bá lọ́dọ̀ ẹni tọ̀hún ò intersect on behalf ẹni tó ní nǹkan yẹn lẹ́dàkùn kò lówó sùúrù ní túrẹ́sàn ẹ̀bá àná lọ́wọ́ èdè ń jẹ́ àṣàfà ẹ̀rù yẹn intercession òkè yẹn bí on behalf of someone who lack the necessity ètò kò sí ni àmọ́ ní òfin àìsàn tó mẹ́rin tó ní lọ́dọ̀ àmọ́ kò lè dábọ̀ sọ́dọ̀ ẹni sọ kó béèrè rẹ̀ ó wá mọ́ lẹ́ni tó bá ṣe tó bá ń sọ yìí tọ́dọ̀ àwọn èèyàn láìmọ́sẹ̀ gba yọ̀ndá salamu alaikum ọlọ́wà ní kùsàlá ẹkọ́ ọjọ́ mẹ́ta ọ̀ ní ẹ̀ṣẹun àwọn olóńkọ́ ń dáadáa ọmọ ìyá mi kan fẹ́ wá sọ́dọ̀ ní lọ́la bá lọ́dọ̀ kò rí kó tó lè dìtẹ̀ fún ìyàn wájú ọlọ́jọ́ àìkèyàmà ọlọ́pọ̀ yọ̀ǹda fún ọdún fẹ́ sí pẹ̀lẹ̀ ẹni tí wọ́n ní ìsẹ̀fẹ̀ fún ọlọ́jọ́ àìkèyàmà náà yóò jẹ́ nítọ́lọ̀ ọba náà fẹ́ yọnu sí idan mafi ṣẹfẹ́ ẹ̀kí ṣàwùtọ́n lẹ́gbẹ̀ẹ́ ní tẹwọ́kọ́ yìí máa tó condition méjì ní ibẹ̀ fún falibiji ìsẹ̀fẹ̀ lọ́jọ́ àìkèyàmà lọ́dọ̀ ọlọ́run wa ridahu al-shafi'i وإذنه سبحانه وتعالى ورضاه بالمشفوع له ọlọ́ọ̀pá yóò lọ ìdákùn ọdún fẹ́sẹ̀ bẹ̀rẹ̀ yóò sì yọnu sí ọ láti bákan náà ló fẹ́sẹ̀ bẹ̀rẹ̀ fún náà ọlọ́ọ̀pá náà ó yọnu sí kó tó lè fún ibẹ̀ láti rí gbọ́yé wípé gbogbo ẹni tí ó lè ṣe pẹ̀fẹ́ yẹn kan níwájú lójú àrìkẹ́ àmà ó gbọ́dọ̀ jẹ́ mùmí ní òdodo ẹni tẹ́bọ́ àti wá tòbí bá ń bẹ nínú ìjọsìn rẹ̀ yóò wà ní qualified láti lè ṣe pẹ̀fún yẹn bákan náà ní kí wọ́n yóò ṣe pẹ̀fún lójú àrìkẹ́ àmà náà tọ́lọ̀ ọmọ ó gba ìkẹyìn tó bá ṣe pẹ̀fún ó gbọ́dọ̀ jẹ́ ta ní mi ìdá àrìkẹ́ lójú àrìkẹ́ àmà kèfèé yóò ní lè ṣe pẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bọ́ tọ́lọ̀ ọba dá tí ń tèjì àti mú fún tó sì ń jọ́sìn fún kẹ̀mí lẹ́yìn ọlọ́run kò ní ní àǹfààní àti lè ṣègbẹ̀ lójọ́ àgbìyàmà bẹ́ẹ̀ sì ẹni tóun náà ń jẹ́lẹ́bọ̀ ẹ̀dá yóò kùnà orí ojúde ọlọ́run kí wọ́n lè ṣègbẹ̀ fún kọ́lọ́run لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى ọlọ́run ní àjẹ̀mú mélòó mélòó náà màláìkà ní sẹ́mà yóò ti jẹ́ni tó mọ́tò nì tí wọ́n ti jẹ́ni ń wò ní àwọn èèyàn lọ́rọ̀ nǹkan kan ìsìgbẹ́ wọn lórí ìgbáàlì kí á mọ̀ ọlọ́ọ̀bọ̀ ní ìgbáyẹ̀wò àyàbí tó bá ti pé ìsìgbẹ́ wọn èyí wọ́n fẹ́ ṣe fẹ́ni tọ́lọ̀ ọba yọ́nú sí àtẹni tọ́lọ̀ ọba náà dùnú sí tọ́lọ̀ ọba fẹ́ràn nígbà náà nígbà ìsìgbà ìgbà àwọn màláíkà ò ní wúrò gẹ́gẹ́ bó ti já sí pé àwọn náà jẹ́ ẹ̀tẹ́lẹ̀ ní ṣẹ́fẹ̀ fẹ́ni tó bá jẹ́ bó ti jìtá fẹ́ni tó ti fún ìwọ ọlọ́wọ́ bá ní nǹkan rí nígbà tí ń bẹ láyé nínú Suratul Baqara ní àyà tó gbajúmọ̀ nù kódà bó ti kò sí ẹnìkan tí ó lè ṣèpẹ̀ lọ́dọ̀ ọlọ́run lóòjọ́ alìkìyàmà fẹ́dà kan àyàfi pẹ̀lú ìdíjẹ́ ọ̀dọ̀ ọlọ́run bọ̀tọ́lọ̀ bá yọ̀ ǹgbà tán nígbà náà ẹ̀dá òdìmí láǹfààní àti ṣèpẹ̀ pẹ̀lú pẹ̀lú ìsìpẹ̀ yìí àti tọ̀síwájú yóò máa ń wáyé fáwọn tí wọ́n bá ní imán

àwẹ̀ rẹ̀ ń tẹ́tí ìwà rẹ̀ òkí lọ́wọ́ rẹ̀ ìmọ́ni rẹ̀ ń lòdò àwọn èèyàn ká máwọn àyè kọ̀ọ̀kan tí ìyàmọ̀ ká mùsùlùmí mọ́ wọ́n ní oṣùbàṣọ́ lẹ́kọ̀ọ̀kan بعضهم لبعض عدو إلا المتقين ẹjọ́ lábẹ́jọ́ àrùkìyà náà tó yóò padà hàn sí pọ̀ tán láyé ni ẹkùnkú para ní ṣòro ju ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ní rẹmọ ẹmọ rẹmọ kẹmọ̀ pé tọlọ́run ló ń mú jà wá láàrin yìí èyí

láwọn olùkọ́ tí wọ́n mọ̀ sí bẹ̀ fún wọn kò ní wúlò fún wa ayẹ̀mẹ́nu sọ̀rọ̀ tó mọ̀ dẹ́sẹ̀ ìbátá kájẹ̀ káyà ẹni ibi tí ọlọ́run bá ti fẹ̀ sí ń ṣe àlàyé nípa àwọn tí pé àwọn òní fún kullu nafsin lórí jáde pé iṣẹ́ wa nínú ẹ̀sìn ìjọsìn wa nínú ẹ̀sìn kee tó lè ń pé jàgùdàkẹ́ ìgbà tọba náà bẹ̀rù lọ níbodè iṣẹ́ ẹ̀sìn ní jẹ́bẹ̀ bóòjú síta ó lè tó ní gbé bóògbé títọ̀ ọ̀rọ̀ o lè tó ní lè fọ́ lówó fi jannatin yatasaaluna 'anil mujrim wọ́n máa ń bẹnu ọgbà ìjẹ́nà tí wọ́n máa pira wọn léèrè nípa àwọn ọ̀daràn ẹ̀dá 'anil mujrimin nípa àwọn ọ̀daràn ẹ̀dá nígbà wọn bára wọn bára wọn náà láwọn ẹni ọ̀tún ah, lágbájá kò rántí kí nígbà táwọn bẹ láyé ni ibu làwọn wà lẹ́yìn táwọn bá wá ń bira wọn léèrè yìí ọlọ́run wá jà àwọn tí wọ́n tún bèèrè pa wọn yìí ọlọ́run wá sí jà gbá àwọn àwọn náà bá náà ẹ inú náà wọ́n wá wọ́n tún wá bí àwọn náà léèrè lẹ́sẹ̀ sọ́wọ́ yìí ti jáde náà sákọ̀ ẹmọ̀ pé ayé níbi náà ni rọ́mà ayé níbi ni rọ́mà kò tó láti yáma kìí sí àwọn afọ́gbogbo ń kí fún rọ́gbọ́n wọn láàfẹ́ sí ilẹ̀ yìí àpàrọ̀ nínú ẹ̀sìn àpàrọ̀ nínú wáàsí àpàrọ̀ mánàbí àpàrọ̀ mọ́lọ́run ní ọmọ bàbá

orí mi lẹ́nu ẹ̀mí mi lẹ́nu kí n ìyàwó kí ní jẹ́yàwó gbogbo tó ní tapátọ̀ ọ̀rọ̀ tẹ́m̀fà kiri láyé òní ti gbàgbé rẹ̀ tó kí ní jẹ́ <laughs> láti gbogbo wọn pè ní ilé fún ọ bàbá ó báyìí ó dànù ni abiyamọ ní gbọ́kọ̀ ọmọ rẹ̀ kúta kó mọ́ta ti rere ní láti kìí àmà inna lillahi wa inna ilayhi raji'un ọjọ́ nẹ́fì nẹ́fì ìbò ní gbẹ́tẹ̀ ní kàlẹ́ ní bóòlọ̀rọ̀ ló jáde sílé ní sẹ́nu náà ní ìjẹ́ ìmọ̀ tí láti kò sí rọ́mà alùpẹ́ gbòrọ́ fún alùpẹ́ tẹ̀kẹ́ ìgbòrò fẹ́ mú wá ẹgbẹ́láyé wí ẹ̀yàní ẹ̀ ìfàṣọ́ ìwọ̀n náà òṣùgbà tí fólẹ́mù ń jẹ́ yẹn tó séjì kan have to compromise for the time have to compromise wá dá láwo dílé wá dóbilẹ̀ jẹ́ odò bàyé jẹ́ dílé ìtòdí padà ní ọ́ ó wá transfer ara nínú para àwọn èèyàn àníbi tó bá ń lé kò tó lè fara kó ní àdúgbò dáàrínlá àmìlọ́mọ́ gbọ́nà àwọn ẹni náà sákàwì yìí wọ́n sòdodo ọ̀rọ̀ àkọ́kọ́ tí ó kọmú wá kọ́ọ̀lù láàrin ẹkùnmínà lẹ́kọ̀ọ́lẹ́ èmi àti ẹgbẹ́ ká máa kẹra ọkọ̀ oríire ní tàbára wá ní Islam tàbára ní ìjọsìn tí wọ́n ti ń kírun lẹ́sìn tí wọ́n ti ń kírun wákàtí márùn-ún torí pé nínú àwọn reason tí àwọn kèbíró kan advance fáwọn mùmí nínú ọgbà ìjẹ́nà onígbégbà tàbí bẹ́láyé àjẹ́kà nínú àwọn tí kírun ẹnìkan lè ní kó wá sí ọ̀rọ̀ tàbí bẹ̀rẹ̀ àdìbẹ̀ ìlú tó nípa ti máa sọ fún wa wípé ìdìbẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ tàbí sí òun ló kọ́ wáyé nínú sàárè kò sọ̀rọ̀ ọ̀rọ̀ kíkí nínú sàárè ọ̀rọ̀ àwẹ̀ gbígbà ìbéèrè òní wáyé lórí ẹ̀ ọ̀rọ̀ zakat ìbéèrè òní wáyé lórí ẹ̀ ó dẹbí pọ̀ ó jápọ̀ mọ̀lẹ́bí ó ti dára sóbì ó ti dára sóbì gbogbo yìí gbogbo ìbéèrè tó sì wáyé lórí gbogbo táàtọ̀ yìí mẹ́ta náà ni man rabbuka man nabiyyuka wa ma dinuka òkú mẹ́rin òkú márùn-ún ibi ti wá gbé ọ̀rọ̀ tó bá ti là nínú àwọn ìbìbéèrè so ibi tó ti dàrà máa bìbéèrè ní ọ̀rọ̀ nípa àrùn ọ̀rọ̀ zaka tó bá jẹ́ kí zaka bá wọnú dúkìá rẹ̀ ọ̀rọ̀ mọ̀lẹ́bí ọ̀rọ̀ So náà jó lórí láyé gbogbo darí àwọn ọmọlẹ́yìn ọmọlẹ́yìn náà ni kí ni wà tó kù sólórí ìyẹn ló jọ àlùkí ara nìyẹn ló fi sọ pé àwọn ẹni wọ̀nyí nígbà tí ó bá máa dáhùn béèrè àwọn ẹni àlùjẹ́nà wọn ò ní gbé láti fi tàwíìdì má tó kó ti túbọ̀ lẹ́yìn fi tàwíìdì láti ní sàárè kọlù lẹ́nu ni ká wípé

nígbàtẹ̀ tí wọ́n lọ múlé tí àwọn oníṣọ́bù bá tún lọ bàbá fájúmà wọ́n ti bèèrè a ní mo mọ́ ṣe wọ́n lè ti tèmi náà yìí a ní mo sáà láwọn kọ́sọ́mà tí wájú ni amúnisẹ́ lọ́ọ̀tẹ̀ ìwọ̀ ìsinmi ìgbẹ̀rún ó ní mọ́ ní jù mí lọ ìgbàwọn kan wà bẹ́ẹ̀ yóò mọ̀ ìpínlẹ̀ láwọn bá tún kí oúnjẹ mọ́ ẹ̀sán bá mi náà tún lọ mọ́sálásí náà ní ọlọ́run wọ́n àwọn ọmọ oníṣòwò ewu ilé tí wọ́n lè ní kí tí ó lè títà rẹ̀ àwọn kan náà wọ́n ti rí pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ kò bá dé lálẹ́ yúrí àti ìmọ̀lẹ̀ àdìsáyì yóò kú jẹmọ́ ara wọn àti pọ̀ ní wọ́n tún bàbọ̀ tán ló àgbé sókè báyìí tó máa rò ọlọ́run tó sọ bí ọlẹ́rìí tí mo dé láyà bàbá bí ó tẹ̀sán títí ní onímọ̀ ọ̀gbẹ̀ tó bá wájú fún ọ̀sọ̀rọ̀ ọgbọ́ ara títí ní ìtìmọ̀ rúmọ̀ ó sì lè tóbi tó oṣù kan báyìí wọ́n bẹ̀rẹ̀ títí ní wà tí ma ń wọ́n lára jẹmá jẹ ní àti ní jẹmá pẹ́ ẹ̀rin náà sọ bẹ́ẹ̀ àfikọ́lọ̀ ń lọ wá lọ́rùn òkú ní jiyàn lè fi mọ́ mọ́ra àwọn kan gbẹnú àwọn tó ń pẹ̀lú amúsùlùmí náà yóò ní kí ní jẹ́nu títí jẹ́ ibi kátà ní wàrí náà ni wọ́n ní ìrún bàbá jí kí í máa ń ṣe ní morality yóò jẹ́ ká ní wàrí àwọn òsì ní wàrí ó sì dára sínú mọ̀lẹ́bí ìrún ọ̀rọ̀ ń yẹ̀wò kan ìdájọ́ ti jù náà ń bẹ̀ lọ́tọ̀ àmọ́ yóò ìbá jẹ́ ìṣùlùmí òdodo gbọdọ̀ mọ́ta ń bó ti wò ó máa rọ́ ta ọ́ kódà tó bọ́ ìbájìbò òun wọlé tó bá lẹ́nu kéjì ọ tó ti wà conscious bó bá ti lágbára tó bó bá ti lágbára lọ náà kí bó ti wà kódà tó bá ti ń pè ó ráǹfà ní kò lè ṣàlùwàdá níbi tó rẹ̀ ọdẹ tó wà pàmò tó wọ́n kírun mọ́ ọkọ̀kan kí bẹ́ẹ̀ torí nínú àwọn okùnfà ń tí àwọn tó bá wọnú sápọ̀rù ọmọ àṣàlàyé rẹ̀ fáwọn ọmọ mi ní òdodo lọ́jọ́ náà ní wípé àjẹ́kẹ́ nínú àwọn akùnkírun ìgbẹ́gbẹ́ ìtúwòtò sọ ọ̀lámùnákùnótò ìlúmùsíìn ìgbàtà ń bẹ láyé àjẹ́kan nínú àwọn tí ma ń sàánù sálíkà àìkùn wọn lóúnjẹ ibi bá pàápù lọ́rọ̀ sí wa báwọn bá sàtí yó àwọn ọmọ kan máa ń fẹ́ nìkan ló máa kò kàn wá sàgbé ìlú láwọn ìlú láwùjọ tó wọ́n ti rí ìyẹn bá wọn yóò kúrò àwọn máa dá látà àṣà burúkú nìí wọ́n ní ẹja kéékèèké náà ní ẹja níjẹta ní gbò ẹja kéékèèké ní ẹja lájẹta ní kíní ní búdó ní mú àdífì burúkú wà nù nì wípé ẹ̀rí nìyẹ fóhùn láti máa pàjáyé láti jẹ ìkó lè jẹ́yàn torí orílẹ̀-èdè tiwa ìmòrí láyé kéèyàn mọ́ ni ẹnu títún wá ń sọ fóhùn nù nì ìwọ tó wá ní tó nílùú lọ tó wá fẹ́ gba tí ẹ̀kún jíjẹ ìbájẹ́ pé àwọn abọ̀ láwùjọ wá jẹ̀ sí tálíkà alẹ́ káyé wọn tí wọ́n dá wọn ẹ̀bá wọn wọn ò fi tálíkà lọ́rùn lẹ́wọ̀ tálíkà náà wọ́n ń lò náà láti fi tún gbọ́ owó lọ́nà kan sí kejì tálíkà náà ti wá yarí báyìí ó ní gbogbo tó bá bà tó bá gbà láàrin wọn bó ṣe kó ń lóyàwó <laughs>

ọ̀rọ̀ orúkú bẹ́ẹ̀ wọ́n ní wọ́n kò tẹ̀lẹ́tẹ̀lẹ́ ní kọ́ fún àbá rẹ̀ àti tí wọ́n nà á tí ó dé lánàá olówó rúlà èmi ó tún ní wọn lówó pẹ́ńsì ọ̀la owó fọ́fọ́ gbọ́dẹ̀ kí ni bàjẹ́ bá gbọ́dẹ̀ ìdè wọn wàhálà sí. aláàjì ẹja kùn ẹ kí ni ìmọ̀lúkì ara bàbá rẹ̀ tí bàbá rẹ̀ àtijọ́ rẹ̀ wọ́n lè mú pa wọn àwọn tó sàpá bàbá àtijọ́ rẹ̀ nìsín

gbogbo ilé náà òkun wá lára wípé a ti ń ta ayọ̀ àlà òfin ọlọ́run àmúṣọ́lọ́ wá sí yóò mùsùlùmí wọ́n ni wà láàrín náà kò náà kò ẹ̀mí lè kí gbogbo àwọn aláìní ọ̀rọ̀ nǹkan wá alákàkọ́ wọn àwọn bí wọ́n ń ṣarú ni wọ̀kún náà nà bùnmọ́ ẹ̀lọ́kọ̀ ìwé ìlú nígbà tá à ń bẹ láyé àwa náà máa fi òkè ẹ̀ tawẹ́wà pẹ̀lú àwọn tó máa fi ń tawẹ́wà ọ̀rọ̀ fi jẹ́ ayé kùtà nínú wọn àwa náà wà nígbà tá à ń bẹ láyé wọn bá ti sàlàyé òfin ẹ̀sọ́ lọ́wọ́ kan báyìí àjọ máa fi ń ṣe yẹ̀yẹ́ ni èwọ́n náà bọ́ sọ́mọ́ tó sọ lẹ́yìn o tẹ́jú bá tún ṣe báyìí ní ìdí náà dé bí lóhùn sí ní ewúlẹ̀ àsàlátù wílé rẹ̀ ewúlẹ̀ túnbọ̀ ìyà lásàlátù wọ́n bá ti ìrò súnà tó bá kọjọ́ ní orígbò orígbò orígbò àwọn èrò wúra tó pé láyé ìyá jẹ wọ́n dé nígbà sọ wọn kò èrò wúra já tó yẹ wọ́n rà ó kó òfin ẹ̀sìn yẹ̀yẹ́ ni alákàtì tó bá tún wá ní ẹjá jìnà sọ tí mo tí mo dá o tó bá ti pé yìí wọ́n ti ń lo ṣẹ̀ríà islam ẹni tó bá kámọ́ lọ tí ó bá mú ríra ogójì ẹgbẹ́ islam ni wọ́n nà ó sí àrẹ́jọ́ nà òfin òfin islam ọmọ ìjẹ̀wà alágbára o torí kó ohun tí sẹ́ni lóbin mo bá ẹni tó wá sílẹ̀ yẹ́ ń tò mí kò sọ́ọ̀tù islam kan tó bá bàrà yóò máa ń bẹ̀rẹ̀ yẹn arẹ́sọ́wọ́ ní ojú ojú ojú ní tó ń mú ìlàlẹ́gbẹ̀ẹ́ sí nígbà tó ń jí tó lówó àbájíjẹ́

قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم bẹ́ẹ̀ ni wọ́n bá sálà yóò fi ẹ̀sìn nípa tó tún lọ báyà wà táwọn rẹ̀ lórí ló yóò wà ní òun òfin ẹ̀sìn wa ẹgbẹ́ wọn jẹ̀ wà lágbára náà rọ̀mùdọ́ọ̀nù ń bọ̀ wáyé wọ́n bá sálà yé dájọ́ ìgbàgbé rọ̀mùdọ́ọ̀nù fún ó ní ẹ̀sìn àwọn tètè wà gbà rárá ń kọ́ islam àwọn òṣìṣẹ́ ní ọ̀rọ̀ tààfù ìlú wọn fi ṣe yẹyẹ ní gbogbo islam kú wá nípa ọ̀rọ̀ tààrí yẹyẹ ní ní gbogbo àwọn àpẹẹrẹ ẹ̀sìn bóra ẹlẹ́hà tí wọ́n lọ lójú sí

gbogbo ẹni bá ń dẹ́rù ẹ̀wò tí ò bá tún bá irú wọn ní ó padà fóònù sínú sákọ̀ nígbà ihe àwọn èèyàn ní òdodo táwọn èèyàn fọ̀rọ̀ náà bá lè nígbà tí wọ́n bẹ láyé tó máa fi wọ́n pé kí ni tó sọ èrò léni iná kan tí ó mọ̀ kú ní rẹ̀ fún wàhúnnà lọ káàdì òbí yọ́bí dìín ọjọ́ ìfìyàmọ̀nì àbẹ̀nà àwọn tó sọ pé ìrọ́ ní ìdí jẹ́bẹ̀ wàhúnnà lọ káàdì bú yọ́bí dìín ní bàbá fún tẹ́ sàárè ń bẹ ọmọ ilé kàkan wọ́n fi wáyé nínú sàárè lọ́jọ́ ìfìyàmọ̀ iná àlùjẹ́mọ̀ àwọn ẹlẹ́njọ́

gbogbo àwọn olùsìpẹ̀ tí ó mọ̀ ṣìpẹ̀ láyé níwájú ìrìn ọlọ́run fún wọn ìsìpẹ̀ wọn ò níwùrù báwọn ẹ̀nà yìí o torí pé wọ́n ti tayọ tí wọ́n ṣìpẹ̀ fún ọlọ́ba fi ń sọ nínú sọ́dún bá kọ́rọ̀ bákẹ́ náà lọ́jọ́ tí ẹ̀mí kan ò ní ní kápá àti tẹ ẹ̀mí kan lẹ́sàn tẹ tó ṣe bẹ́ẹ̀ lẹ̀mí kan ò ní ní kápá àti ilé ìjẹ ẹ̀mí kan níyà lórí wà tó wù wala yaqbal minha adam wọn ò ní gba pàtípàrọ̀ lọ́wọ́ ẹ̀dá kan mẹ́ kó rọ́pò ṣúgbì tèmi kí ló jẹ́ bẹ́ẹ̀ sí ọ̀tọ́ jẹ́ bẹ́ẹ̀ ọ̀ tẹ́lì àpẹẹrẹ kì ní yẹn náà èyí ò bẹ̀ máa rí náà láyé mi gbogbo ìdàmú wa lórí western education àbí lórí oko kọ́ ìsàbà ìsàbà gbàgbà sílíkéèjì lọ́sàn lóru lọ́sàn lóru ó ṣe wàhẹ́ lọ́sàn lóru ó struggle ó ṣe admission ó ṣe medicine ẹ̀rọ ti kìnnìkan ó padà tó bá ti kú báyìí gbogbo award prices tó gbà owó tàbí kéèjẹ kò wúlò fún ìyàwó rẹ̀ ní ìwúlò fún àmà lórílẹ̀-èdè ní ìyá ẹmà ń wúlò fún fámílì o àmọ́ nàìjíríà ti ẹ̀dẹ́ àwọn ọmọ wa ní ìké wúlò alágbàtíṣe àwọn mẹ́ta ni máa fi proud sórí dájì gbàtán lọ sí UK tí wọ́n fi báyìí ìgbéjì tí wọ́n àwọn àwọn wáìtì ní àkókò rẹ̀ ó parí ìpèjú bẹ́ẹ̀ lọ ó lè gbé sàlùkẹ́ ti ṣe ìdájì ẹ̀ láyé kó wá gbé kọ́ọ̀nù kó wá nígbà ìwọ̀n náà ti dé ibi ó ṣe tẹ́ ẹ ti ẹni bàbá rẹ̀ ò lè jẹ́ mẹ́díkù dọ́kọ̀ tí wọ́n náà wá mú ọ̀bẹ àtàdá kó wá fẹ́ rọ́ọ̀sì gbóló fẹ́ máa lápò wọ́n ní kí ló dé fa àgbàdá ti mẹ́díkù dọ́kọ̀ ló wá káàkiri àkọ́fẹ́ ló wá kó wá nínú ilé ìwòsàn oníbẹ̀ẹ́ni what's my níbo wọ́n náà ó lọ kàwé mi ó wà ń gbó kiri bàbá rẹ̀ fún gbó kiri tó tó ní lórí tàbíbéjì wọn wúlò ó ti lè yàn inú ẹ̀sìn náà ni Islam náà ni gbogbo wa ọ̀sán òjì ráyé dáàbà rẹ̀ tàbí jẹ́bi lọ́nà ògbó tó kú wọ ìbáwọn fi bí wọn kojú kọjú sí yóò wọn kí wọn mọ́tọ́lájú náà ní báwọn èèyàn tàbí kò wọ́n rí bẹ́ẹ̀ ni àwọn bàbá àwọn bàbá àwọn bàbá kò mọ̀ tó bá àwọn jẹ́ wọ́n sá máa ń wo kò sí bàbá rẹ̀ ó wà nínú ẹ̀sìn tó tó fún máa fi wo olóòbá máa bẹ̀rẹ̀ sí sáìsì láàké wọ́n máa bẹ́ tàwọn èèyàn jẹ́ lọ tí gbogbo àwọn iṣẹ́ owó tó kù kí ọmọ fọ́nìṣọ̀ kan tó jẹ́ expert kó wá nígbà tí bàbá mi jẹ́ expert fọ́nìṣọ̀ tó mo kọ́ mi kọ́ mi náà by blood mi náà ti di expert fọ́nìṣọ̀ nínú kí ó nìkan láti rí máa ṣe wá sí àbáàdù àtẹ́mùtọ́ àmà bá wa ní jẹ ìmọ̀mọ́ àkọ́kọ́ ní ìgbìta wà yìí ni àmà bá bá wa ní wà sí àgbà ní ìgbìta wà yìí àmà bá wa ní fásitì àgbà ìgbìta wà yìí àmà wa ní kíníkà ẹ̀ẹ́n àkókò tó sọ yìí kò tó fèrò àníwò fẹ́ gan ibo nínú kéwù àìnúwò ṣe àwọ̀bá wà nínà àníwò gẹ̀gẹ̀gẹ̀ tó fẹ́ mọ́ ṣe wáàdí tó mọ́ ṣàlàyé òfẹ́ ìfáwọn èèyàn yìí ṣe bá bàbá rẹ̀ ti jóníkéwò wọ́n mọ̀ jóníkéwò àbí mọ̀ bàbá rẹ̀ fẹ́ mọ́ lò gbọ́gbọ́n wà mọ̀ títí ẹ tó ṣe rí nìyẹn tó dágbèrò tó alkiyama bàbá yìí ẹ mọ́ kírun ẹ mọ́ ṣe dáadáa òun náà sì gbìyànjú náà

àlùjànnà tọkọ kò gbójú ìyàwó tọ́mọ gbójú bàbá tí ọkọ gbójú ọmọ kúlù náà ṣe ń bìmọ̀ kásá bá sọ̀rọ̀ hìnà bàbá rẹ̀ jẹ́ ní eré ìyá rẹ̀ jẹ́ ní eré wọ́n mọ̀ wọ́n lẹ́lẹ́sìn oníwàárí wọn náà ó ṣe tẹ́ bí àwọn ọ̀rọ̀ kan tí àwọn kan máa ń sọ lọ́rọ̀ tí ò dáa ó gbogbo tó bá wù ká kù sí fádò ìjọ àlùkẹ́ àmà ṣé wọ́n gbò wá kọ́kọ́ lọ́rùn ló kàn ju wá láti lọ́nà náà ni tó ní gbè ní kọ́kọ́ lọ́rùn. tábàlẹ̀ kọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀yìn immigration ọmọ mi mo fẹ́ gbọ́n kọ́ lọ́rọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ó ṣe é ṣèlè báwọn bàbá wá ní ti ṣẹ́ bí àkúra lórí àjíyàmà àwọn ọmọ náà á ti ṣẹ́ bí àkúra ní fọlọ́n á ti ṣẹ́ àjíjẹ́ náà bí ìgbà wípé àti ẹ̀ní ti mọ́ rárá torí pé wọ̀dà yọkùnrin ní ha ṣẹfà rárá tọ́kàn rẹ bá balẹ̀ wípé bàbá rẹ àfá rẹ ìyá rẹ ìyá túnra ní àbúrò bàbá rẹ lèmọ́mù ní gbogbo wọn ó dá títẹ̀ wọn jọ fún ọlọ́dọ̀ àlùkè àmọ́ wọn wà forí jì ọ́ à ìyá ti tẹ́ tí wọ́n ìyá ti tẹ́ tọ́lọ́ forí jì ní o ìyá ti tẹ́ tọ́lọ́ forí jì ní kó tún bàbá rẹ ṣe kó tún àjọ ọkàn rẹ ṣe kó tún ìrùn kíkì rẹ ṣe kó tún wà rẹ ṣe ní kọ́kọ̀ ní gbangba gbìmọ̀jú àti wámà béèrè tó fẹ́ kìí jẹ béèrè tó bá gbàgbọ́ jẹ́ bẹ́ẹ̀ tó bá wẹ̀ jẹ́ kí ni àwọn èèwọ̀ nínú ẹ̀sìn wájú ń pa rẹ̀ kí ni àwọn tó lè múyàn lékún ní ládáwájú ọlọ́run wájú ń pa rẹ̀ bó bá ti wá mọ̀ mọ́lùfẹ́ inú ìdánilẹ̀ ilmẹ̀lẹ̀ torí iyì ìmọ̀ náà ní kálò torí tó ń bá tí ìmọ̀ ẹlẹ̀ lásán láìmọ́jà sí pé wọ́n lò ìmọ̀ náà ní jẹ́ mímọ̀ gidi ìnàbọ̀ subhanahu wa ta'ala ní sọ wípé innal ladhina kafaru dáúdájú àwọn tí wọ́n ya kèfèrí sọ́rọ̀n فلن يقبل من hum kuffar wọ́n wá kú kápẹ́kan ní wọ́n ti ẹ̀ ní gbogbo wọn tí ń bẹ nílé ayé ní góòdì láyé wá lòun náà fọ́lọ́run wọ̀ láwù tàdáàbì kó lòun láti fi pààrọ̀ ìyà wájú ọlọ́run ọlọ́bọ̀ ní kó rẹ̀ ìmọ̀lọ́lọ́wọ́ bá fún ọ tẹ̀sìn lọ́rùn ìwọ̀lọ́lọ́wọ́ bá fún ọ tẹ̀sìn lọ́rùn gbogbo àdìsí tí ọlọ́wọ́ bá fi gun ẹ̀dá láyé kí ẹ̀ tẹ̀sìn lọ́rùn nígbà náà ní ti pẹ àwọn tí wọ́n ṣe tó tó wúlò fún èèyàn níbi àwọn tó yàn bá kù sí wọn aṣọ ọ̀rọ̀ abẹ́lọ́ subhanahu wa ta'ala kó já jẹ́ kan náà tí ó lè ní àǹfààní àti lè ṣe fẹ́ fáwọn tó láti gbà fẹ́ wọn lórí wa لا إله إلا الله سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك